tí o kamuru nan wa haza awere motan atuwa a ono nore di ọtọ ori su sọtọ ni atuwa bi ma na superlative ke na ko ọtọ na okuru di ni ọna ikaka min alladhi yaqaw fi alharam ono na ika o a mi haram ama ba'da taraddudi wa taharruj awon na ika amma haram haram bi ka san sai o ke kan tan bi ka ina wa ni ya o mo ni التحرج بالقرآن أو كتب عنه مدوان من نحرج أتيت أو بول نو نبول وما جعل لكم في الدين من حرج كو ملك نص ستور هناك أو راتني هناك شو يعني تحرج لا تردد ملك التردد آه منعني ليه أنا لو دعوني الله هناك bẹ́ẹ̀ ni wọn náà náà kọ wíìkì wọn kò hó. ọ̀nà ìdílé ká ọmọdéyìn ọ̀dà ọ̀dà àfúwé ìrókò ọ̀rọ̀ ọ̀dùn mú káàbù lábàmù mọ̀ ọmọdéyìn mú káàbù ní ọ̀nà ìlọ́gbù àgọ́ ọ̀nà ọ̀nà ọ̀nyẹ́wò kàkà àwòrán bàbá every inú wọn tó ọmọdé àbẹ̀sọ̀tò sọ̀rọ̀ I think you are the destruction and death wonder àbúrò ìlú kọ́. ti èyí sọ̀mẹ̀ ẹ̀rọ náà ọ̀gbẹ́ ní àwọn àgbẹ̀dì wọn náà àgbà àgbà wọn kọ́ àìsẹ̀ kọ́là kọ́là kọ́là àbá àgbà wọn náà wọ́pọ̀ ìnáwó àìsẹ̀ kọ́là gbọ̀ẹ́wò nígbà òkú jọ wọn. àná wọ́n yà kó sánà. Mẹ̀sẹ̀ yìí mọ̀ tó kàgbà ọkà bókè yẹ ọ̀nà ìdílé ẹ̀ka ànẹ́bì ọ̀rẹ́sìn náà ọlọ́wà lọ́mọ̀gá lónìí. in na dan ko kurehuri yana na wani wani ko ai kuka sai ta yana battle of wani ana kuma ba wani su habiya ne na raha hakan ne ya hai a kuntun ne zai su doka assalamu alaikum ya muhammad ittaqillah وعدين فإنك لم تعبد واعلم أن لنا مثل الأرض ولك مثل الأرض وأنا نبي الله كما أنت نبي الله sọ́dọ̀ àwọn ìdílé tó ń rẹ̀ fẹ́ gba màkùnrin rẹ̀ dọ̀ rẹ̀ ká ọ̀nà rẹ̀ àmìjì àmọ̀pá ẹ̀rọ rẹ̀ mẹ́rin ẹ̀rọ ìsúnmọ́ àká mú ní ọ̀dọ̀ ọ̀rọ̀ yìí. so ìyàrá pẹ̀lú mà níbi ní o tún ṣe nàmbà kan níkà ẹ̀ náà pọ́n kẹta rẹ̀. àdìyẹ́rì ẹ̀rọ náà kà kí sọ́dọ̀ wà rọ̀ àmì ẹ̀rọ mọ́mí. kẹ́kẹ́ náà kún sí gbà bọ́ọ̀bọ̀ ká wàlá ọ̀rẹ́ àmọ́ àkùrẹ́ kan dáì ní rẹ̀ náà abẹ́rẹ́ náà kúrẹ́ nílẹ̀ tó more than half of them dá wọ́ra náà náà ẹni alùpùpù ọ̀nà mi kàtà ẹ̀ ilé kọ̀ọ̀rọ̀ àná ẹni tó náà máa dì pé ọ̀tọ̀rọ̀ yẹn ní bí ike ọ̀bọ̀ plan náà mi tó náà mi láyé ẹsẹ pé dukara dáhùn yìí tó dáhùn sọlá bẹ̀rù ọ̀nà fún weeks dáhùn yìí ẹ̀kọ́ ìyá dáhùn. ẹnu tẹ ẹgbẹ́ àlè bàtà ọ̀dánà ara ẹ̀yẹ nǹka ẹgbẹ́ àlè ọ̀nà àkọ́rọ̀ wò bàtà tẹ̀lé ẹ̀dì ọ̀nà kọ́sọ́ làárọ̀ ẹ̀yìn rẹ̀ lẹ́bi ìwé rẹ̀ bẹ́ẹ̀ kó àwọn mẹ̀rẹ̀ ń wọ́n ẹ̀rọ mẹ̀rẹ̀ náà oríṣi ẹgbẹ́ àlè ọ̀nà àwọn àdébòbí ti ṣe ẹdún mọ́ ọ̀rẹ́ rẹ̀ dáhùn sani dáhùn sọ́ọ̀lù náà kọ́ báwo wọn. so ẹkọ mi yẹn náà tó wọ ọmọ àtọmọ jẹ ẹni tí ń bomi sáyẹ ẹni ẹnka tó kù fẹwà ẹni bomi nìkan yẹn kọ yóò rí wọn ọdún òwe rí mu náà ọ àkùsà wọn ni wọn ní kàwé dé ẹni wọn àtọmọ gbàna jamal abdulnasir was one of the first students in àtọmọ lọ́pọ̀ tó máa jẹ́ ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀tà kan ní ẹgbẹ́ àwọ̀ ẹ̀hán mi rẹ̀ fàtà àgùnkẹ́ ọ̀sán mi bá nínú israelite na kó arab israeli war in 1925 five or nineteen forty five èyí àkọ́ ọmọlúwo sí wọn náà tó ara yẹn fara bá mi ní kọ́ọ̀tì bẹ́sì tí ìbọn dáàbò wa kánà nù àbẹ́kùnrin náà dáwọ̀ àdádọ́ ọ̀rẹ́ lẹ́nu ìjọba lọ́gbọ́n náà tó ìdọ́kà áà fún àwọn ènìyàn ẹnì ẹ̀yìn ìjọba ẹsẹ̀ ní ìka àbẹ́sẹ̀ tó ìwé ìyẹn ọ̀nà ọ̀hún ẹ̀kọ́ náà àkàrà ní kíkọ́ náà wọn kó wùrọ̀ ẹ̀rù nínú dáwọ̀ wọn owó àtà àtẹ̀tẹ̀rẹ̀ dákọ̀rọ̀ àgbàkàkàwé fún ọgbọ̀n hasanabana ẹ̀rù ẹ̀kọ́ àkùdá ọ̀wá ẹ̀ nìkó ọmọ àwọn tó bọ̀ náà yìí náà ní ta ta ta ta da wannan mutane ba aka san bana what the next thing when the government yani return to ko wana committee ba ka ne dana wana committee ka mu non a bi wani musulmi na da ta ma za wala ne eh ala wala ne ma sai kutu wani dan ka to america wani wani america dole ka ba ga ne aka a the evil of the world is dead eh bẹ́ẹ̀ kẹ́ni ní ìlú kan àtàwọn ọgbà wọn ni ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ bá náà kúrẹ́ kó àmà àtàwọn rahmatulahi alayhi ọmọ ìlú twenty years àbẹ́rẹ̀ náà yẹn all this law aristotle sáfàwé lọ́kẹ̀rẹ́ the first one man lọ́ ansa púpọ̀sẹ̀ náà lọ́nyẹ̀ wọn ansa bẹ́ẹ̀ ni rivers ọdún lè ka abẹ́ẹ̀ náà lẹ́wọ̀n kọ́rọ̀ alfarod istanbuli abẹ́ẹ̀ ni then kẹ́ẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ ní ìdí wọn náà dẹ́ka kama ẹni ìmọ̀ ní perfect ọ̀bàdàn so ọ̀dọ́kùn máa ń kọ́ ẹ̀ka ẹ̀. àbí mẹ̀tírì yìí jẹ́ nínú yín nínú yìí náà kẹ́ríkà ilẹ̀ democracy wáyà ara kọ́ wa. ṣé kùtùbọ̀ wọn náà nára ẹ̀ gbọ́sọ̀ yìí ṣe pro america lọ́nà amẹ́ríkà ní jù jọ́ọ̀lù ọ̀dàgbó káyọ̀kẹ́ sọ̀nà gbẹ̀sẹ̀ that's not still over israel so that rọ̀rọ̀ eh, náà yẹn sọ̀rọ̀ kò yí ìwẹ̀ ní islam ó yẹ ní against islam. ọ̀rọ̀ àjẹ́ ṣe kùtùbọ̀ iná fi ìdúró nílé ká ọ̀gá ọ̀dọ́ ká. a ina kuma yana urusu a gani ina kuma yana ba sai da yunar kujo ba mutu yunar ka ọrọ ajọ náà nìkan lẹ ọsọ kọsọ ọsọ mutu ne ina yọ ba ni biyu ọdọ náà náà yọ ọdọ náà yọ wọn nọ sọmọ gbá mi ọ oṣù ọ bẹẹ abẹta ọmọ sọmọ ní edo kú ìwé ìwé mọtò lọrọ bẹta ọyọ ah bẹ́ẹ̀ bí ọ̀gbìn mpóró mẹ́ka ọkọ̀rọ̀ náà yóò nà mìtú mìhún nà nàbdà òfìlìjẹ́ nàtẹ̀ nà stákì ọ̀dọ̀ àwọn start from here old ministers of ghana nàìjíríà ọ̀pá fàkùrọ̀ amẹ́ríkà báyìí asọ̀nà gbàmù sọ èyí yẹ kúkú gbọ́n wọn ọ̀nà ìṣẹ́jú kúrò ọ̀nà mi ẹ̀sìn báwọn asọ̀nà gbàmù dẹ́mu wọn náà bá ẹ̀ka jìnnà ẹ̀sìn asọ̀nà gbàmù wọn náà kàrọ̀ ẹ̀kẹ́ ní ọmọ ìṣẹ̀lẹ̀

lọ́ka eh, asas hmm? asas islam am jahlul islam aka is it foundation of islam wọ́n tún ní wọ́n lẹ́nu ààrẹ misunderstand ní wọ́n ignorance of islam lọ́ka abẹ́ẹ̀ náà jẹ́ ká àwọn sọ̀rọ̀ bá náà ẹ̀jẹ̀ ìdílé mẹ́ka káàì ń bá máa kàwé léyìí ìgbé ní ẹ̀rẹ̀ ìgbà tí kùtù bá tẹ̀ ń bá kẹ́rin. Egypt bẹ́ẹ̀ ló má dàrú nù. atọzọ m wa ni mo na ko njọ ma ẹni ní ikú yẹ hẹn na ewu náà ní wọn ego náà ọ yẹ kó mo ní gbàǹkù na kó àbáyé na náà nìyí ní prison kó èyí ní ma lèwọn náà tó de jaspa ìjọ na jàjà bẹẹkì ní ikú yẹ lórí ìdíyẹ ká pínlẹ ní gọọmenti ẹni lẹtọ ní lẹnu kẹne ẹkọ ikú ike ẹkọ they give the government báyìí kí sẹ́yìn kọ́ àmì yìí ṣèkú tìbára àgbà tó níwọ̀n ẹ̀mí ìṣọ́ra plain sheet la kí plain sheet òwúrọ̀ tẹ̀lé flour dá mẹ́ni àwọn sọ bára bára At least draw the bread later wọ́ọ̀kì ní nàmú àyàn láti kálẹ̀ ń tọ́ ẹ̀dẹ́kì mọ̀ wíwọ́ ṣèkú tìbára wọ́n ní wọ́n kẹsẹ́ bẹ̀yìn yakubu ẹbí náà ẹ̀dá rẹ bẹ́ẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá rẹ bẹ́ẹ̀ rẹ títí kútu bò mẹ́ríkà lọ ń lọ́sọ̀ bẹ́ẹ̀ tó kó rà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rẹ dọ̀kẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbáyé wọn. àmì ọ̀nà ìlú ètùtù kútu bọ̀ ìtàsílẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ní fíìmù láyé kọ́ra ọ̀kàmọ́ àmọ́kọ́rọ̀ ẹ̀mẹ̀rẹ̀ ìgbọ̀nlẹ̀ ń yàrá ai yare zulu ko to zular yana imoya an ga gona nuna yi mai yawa response line that will feel about the Quran from beginning to the end beginning of the end then even at the mahalim fi tariq the milestone at the end of halfway dada now kina na yawa a so Saint Kutum Aya when he was for 20 years. Therefore, he was imprisoned to death by our God. Amen. Dábàá wọ̀ ní ìkìmá káwọn ẹ̀ náà dín sọ́ọ̀bù lẹ́yìn ìdí. Saint Kutum Kọ́nà ọ̀gbọ́. Dákà ọ̀ ní ilẹ̀ Egypt. Wọ́n náà wà kàkà wọ́n. Jamal Abdul Nasir, one of the best students of San Bana Makara. And the collateral president. They want to quit Nigeria Kenya. Mona was it deal with them, or not the Minister of Defense. Now all about the president of the country. Now our oh, military training down, called the Minister of Defense. Now the president now. I'm a Supreme Court, I'm a Supreme Court in Nigeria, okay. Take on a whole work on your appeal, around. It's a kind final. He judge or the uh, not judge immigration he give doctor. so okay. Then, he ọ̀kadà mi nínú mi ṣe kótó bẹ̀rẹ̀ ara mi wọ́n àmọ́ ọ̀n ní law egypt ká any person lára above sixty years sixty years and above àkóso half arrested àtàkùnrin kò mọ́ mi àrà ọ̀rọ̀ yìí ní ìlú ìjàmá ọ̀kùnrin tó ń pọ̀ lójú òkú sí rẹ̀. àǹkà bá wọn jẹun abdulrahman omar hafizahullah ana yin seven phd ní lẹ́bìn mayan rẹ̀ kàbọ̀ ẹgbẹ́sẹ̀ ọ̀hún lẹ́kẹ̀ náà jẹ́ two hundred years he is already over eighty years láka jẹ́ two hundred years ògbé wáyé bàtà yìí nà nàrà pa nínú ọ̀yẹ̀ wọ́n lọ sí ẹ̀fọ́ sàmákò kó ní wọ́n àná fẹ́ tán náà his best student náà àtàkàrà ọ̀nà fẹ́ tán náà dɔkɔ de ka bi dawɛ la sɛnsɛn wa ka n sɛfɛ tɛn ɔyɛ ko so ɛɛ aburama kuma wòye le ba wọn jẹun hɛri kɛnyɛ náà wọ wọn ɛsɛ mɛ ɛyɛ respect to that road allah na mi kɔn mɔta mi not the whole morning kí wọn nana wọlé ògbó like that kasi wà wọra wọ ina respect dɔrɔ ɛfɛ yìí tó ma ɛyɛ respect ta mọ̀ wọn ọlọ́pàá ń jẹ́ ilẹ̀ alákàtà sọ̀rọ̀ náà lọ́kùnrin àyẹ̀yẹ́ náà yàrá nù níjàmbá dàbí náṣẹ́ lọ́kà yìí mo kí ìgbìmọ̀ ọ̀ṣọ́s kí ni ìhàdí ni yà á yàn with every general rule there is an exception ọ̀nà ọ̀dọ́ka lọ́ọ̀ náà wọ̀ náà except this man ọ̀nà ọ̀dọ́ka everything náà náà go still carry and go as our ama our pàṣẹ lẹ́pàṣẹ lẹ́nu ṣèkú tó bá ṣọ̀rọ̀ a máa wọ rìpọ́ọ̀tù ọ̀hún ká ọjọ́ ìlú ní sùúlẹ̀ ní fi. ọjọ́ náà sákọ́tọ́ ọ̀nà wà áwọn ní nù jama laguna sí anábì ọ̀hún kò kéré léèrè ní àǹkà ní lọ́mọ̀ ìbá ọ̀n máa jẹ́ ẹ̀ ó máa abẹ́ sí ìgbẹ̀bẹ́tẹ́ káàkù àṣàn ní rìpọ́ọ̀tù wẹ́ẹ̀kọ́ àhàǹgá ni dáhàǹgá dá ṣubú ó ní gbé bá ṣubú kẹ́ ṣága orí ìgbàmbá ìwé ṣùgbọ́n amẹ́kọ̀ wá kọ̀ wọ́ṣọ́ fún ọmọdé kọ̀ wọ̀ ní èdè nítorá lẹ̀ adé ní ó ká náà hàn ní àwọn dáwọ̀ tí ń gbọ́n ká bẹ́tẹ̀ bí ní ìwọ yìí lè gbìyànjú àwọn ọmọ ọmọ ta wọn ẹ̀rọ fún akadẹ́tì hàn hàn bẹ́ẹ̀ ìwọ ọ̀rọ̀ ọ̀bí amẹ́ríkà wò hàn náà pọ̀jù sílẹ̀ they will come out lẹ́yìn náà ọmọ náà that time ìwọ ni òtún ìyẹn náà la ẹ̀wọ̀n yìí ẹ̀wọ̀ one hundred fifty thousand wà á bá kẹ́nẹ́ ẹlẹ́yìn ẹlẹ́yìn ọ̀dọ́ka ìwọ àná ìyẹn náà ra dọ́là náà to Egypt àbọ̀ nínú ìtùnú ẹ̀wọ̀n is a historical fact above never ni ti nenwa ti hubo ni nenwa ta so ni nenwa ta la ni kan bu ni nenwa da ba ni wali wa muslimin da mu hada wi da ko ina kala na nenwa da na wa na wa da ta di ni nenwa ti da mala na ti kan ni da wa ni ni wa mu ta o ku a la ni reke sai ku tu bonan ana ko to problem Baik kasukan buat ini now. kẹsíwì èyí gbogbo ọ̀nà rẹ̀ náà sáàmì bẹ́sẹ̀kúṣe kótó gbọ́dọ̀ ìmú ọmọ kẹtọ́ kan bá pàbá mi. àǹká bìrẹ̀ náà yẹn wà ní. ṣé ọgbọ́n wo lè ka aki hitri repeat itself ẹ ìwé eléyìí náà ka bìrẹ̀ náà ti tẹ̀ bá ọmọ tẹ̀gbọ̀n náà. ìyẹn náà èrè ìgbà tó di àǹfààní ìbọn. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ẹ rẹ̀ so ọkùnrin wọn nọ ẹni bí wí ní ẹ̀rọ náà kàkẹ́ ń dábàá ètò ìnà ọ̀sẹ̀ rẹ̀ náà ká ọ̀sẹ̀ náà yìí rẹ̀ hàn ẹ̀fẹ̀ náà máa kó máa sọ rẹ̀. ọkà wọ́kìlà ṣàkóso ní aláàkọ́tọ̀rọ̀ both individuals a ní ìrẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi rẹ̀ àtúnná kúrò àná ẹ̀rọ ọ̀nà ẹ̀rọ tó àwọn ọ̀làkín nà áwọ̀ àmọ́ àwọn èrì pa àfihàn náà ẹ̀kọ́ náà kúrò bẹ́ẹ̀ mọ́mọ́ àwọn aṣọ àmì nà fẹ́ẹ̀mì olóbìnrin ní ó pọ̀ wà mí. wọ́n hà dà náà mí nà náà ayọ̀ rẹ̀ wọ́n ẹ̀wọ̀n ní mẹ́rin nà náírà yẹ tẹ́sílẹ̀ gbòmọ́ nàtíjà lè dá ọ̀fẹ́ ìyáyìn ẹ̀mí wa náà hẹ́yìn ká ẹnẹ̀fẹ̀ hẹ́rẹ̀ ẹ̀wọ̀n ní consequence náà hàn ní rẹ̀ sẹ́mẹ̀ẹ́ لضعف إيماني أبوك إيماني مريض بي فإيمان غريب أنت أن يعلم الله ولا يرى أنه عمل شيئا منكرا هذا من دهوله كان كل دينانيا ولذلك أبوه يصف ابن مسعود رضي الله عنه ولك ابن مسعود يصف وصف صفة كان اي ejiwe آه، حال المؤمن sẹ́rí situation ní ramẹ́ríkà lónìí nìyí wàhálì munafik àti situation ní munafiki lè kọ́ ní lórí ẹ̀ náà kàkà ẹ̀yìn àlùmọ́ mi awúrẹ́ náà kẹfẹ́ rẹ̀ ọ̀ dọ́wọ́ wọn nìyí ìyá rẹ̀ ọ̀dùn ní ìdàgbé ibi ọ̀nà mẹ́ èyí rè èyí rè ó mèrè ka anahu kọ́ ibẹ̀ tàhtẹ̀ jẹ́bẹ̀lì ní ìwé ka ó yà nà kàmáyé àtàbà. ana manci mata wa rasun almanin abu yau da himana kama tijahun rasun ya hafu an yakko alai bi ana kama ni ya taba na mani ya taba na ita ebe e, e, andu wai ka gogo a wani nuna ya taba ka wani yi nuna ya taba na ko abu da wani haura oh, ba ne o ya awo on na dawon ni ni yi wa inna alfajir ai wani ona ikaka ọrọ anyị ya dị ina kuma na bikin ni yaro zunubahu onínú ìrọ̀ ìrànlẹ̀kẹ̀ eré eyọ́nàmẹ̀ kẹ̀gbẹ̀jáde márùn aláǹsì wọn anákọ̀ọ́rẹ́ ìsì ẹ̀nàmọ̀jìrì ńlá àwọ̀chá àhàn ọ̀pọ̀rọ̀ yìí èyí sọ́wọ́n nìmọ̀ àdúrà àwọn ìrẹ̀ kọ́ ọkọ̀ làbẹ́yìn àkàzà làbẹ́ dáwọn anìmẹ̀ bímọ àná dáfọ́ tó bá kẹ ẹ dáfá ahó bìyàdì lọ́sọ̀rọ̀ dọ́kọ̀ yìí. ẹgbẹ́ tó ní àwọn yẹn kó dọ́kọ̀ rẹ̀ ẹ̀yìn àbọ̀ ọ̀tọ́ àmì lóhùlù rẹ̀ tàkó ẹ̀mọ́ wá sí eré kàríyẹ náà lọ́wọ́ ẹ̀yìn ìlú ìlú ìkàbátì ilẹ̀ náà bẹ́ẹ̀ gbọ́n mọ́sùlùmí kan rọwá buhari bẹ́ẹ̀ ni ọ̀rùn náà buhari ọ̀dọ́rẹ́ wà ní fatu buhari eré ní volume eleven page one or two one of tagliku taalik ẹ̀yìn wọn náà tagliku taalik ọ̀nà ìka sahawi ozi. one of the students ابن حجر أسقل الله منهم رحمهم الله جميعا so one of the sign of weakness of the man ويشي تعليم تعليم تمنام هوكا أن ترى أن الله أن الإنسان لا يكفر بالمعصية ولكن يكفر بما لا باستخفافها هوك أظن ما ذلك أفريق وكاملين إيه. kọ́lá sọ̀rọ̀kà òní ìléyìí òní ètí ètí ọ̀rọ̀ agbáfáwò ọ̀là arákàbìrì náà fáfáàsì kíkó náà àmà wọlé akínà ìnsán yàkó azọ́nà ìwádìí kábìrì ọgbọ́sọ̀rọ̀ ní ìsìkfàfẹ́ ìwàgbọ́tà ẹ̀yẹ ìwọ̀rẹ́ ẹ̀kẹ́ ìlérè wọn. ìlérè ọ̀hún náà máa nọ ní òkúló kọbányàmì dàbí ìlérè ọ̀gá ìlérè ẹ̀ káwọn tí ó kú tó rọ̀ sórí ìṣe ìwé ọ̀nà kan níbi ọkà ahùn yàn ká example yìí wéyìí iná àti sani máa buhari dára ọmọ ẹ̀ alákọ̀ọ́lá níbi kẹ example yìí wéyìí asọ̀n kẹyì ẹ̀fọ́ mi máa ń wágbá mi àbẹ́ náà ẹ̀yẹ́ wọn náà bí èyí sìkẹ́ nàlẹ́ sáàmù. Bébè ń bá àfẹ́rẹ́ sá àmà ọ̀sán ọ̀nà aṣẹ́ títí ọ̀nà rẹ̀ lọ́sùn náà sọ́yìn kóró ìjẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ lájẹ̀ làdáwọ̀ bẹ́ẹ̀ sì káàrà dé fún adé dé rẹ̀ ọ̀pọ̀lú orílẹ̀ ìyẹn alákọ̀lọ́ lọ́pọ̀tẹ̀lẹ́ ṣe wọ́sọ̀ lórí mi ìjọ àbámu àtàgọ̀ lọ́rin tí wọ́n yàn alákọ̀lọ́ dọ́sọ̀ àtẹnira wọn ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀. wọ́mìn ha ọ̀yìnà ẹ̀kẹ́kọ̀ọ́rù màrú orí ìṣe ìwò ọ̀yìnbọ̀ ẹ̀mẹ̀ wàdàmù ẹ̀kẹ́tìmá bil hasanat asọ̀rẹ́rọ̀ nínú èkì importance to ọ̀yìn ìdúró náà ká ọ̀rí orí yìí. بذويه وعنه وقد علمنا صلى الله عليه وآله وسلم آه، أن يراك أراك رأيك ألا نكون كذلك وراء آه، فقد روى الإمام أحمد رحمه الله إمام أحمد إمام أهل السنة والجماعة أو دي حديث لك الأبي أبي الحج الحجيمي أهني أبو الجري الفجيمي قال هكذا أتيت رسول الله صلى الله عليه وآله وسلم من تمتم صلى الله عليه وآله وسلم فقلت لك يا رسول الله ما هي وانتو تمرين إن قوم من أهل البادية أي إن يعني قوم من أهل البادية إن يبنى كذا يلقويا يلقويا يلقويا فعلمنا شيئا ينفعنا الله ينفعنا الله تبارك وتعالى به رويتنا نايكا ومدرسي ومري عسين ما سمعين ايه فقال هذا النبي كاكا لا تحقرن من المعروف شيئا أثاني مثل أويدا ونشيو نهار إنا نرعيني لكن نبا يارتمني أنتم لا نوائي ذلك أثاني إثاني نعينا كاكتوني

bí wà bá yín fi iná ìlmùsítọ́sì ọ̀rọ̀ náà dáka èlé ní ìkéyìn mr lọ́tà oníṣẹ́ yín náà wọ́n dàka sí ọ̀rẹ́ ẹ̀mọ́ ìtọ́jú ṣe wọ ẹ̀họ́rẹ́ kárẹ̀ orí kiri òtúnṣe yẹ̀ wò bọ́kà wà lọ́wọ́ àǹtakàlà màhọ́ọ̀ká òwòdì òkà ilé yìí mọ́ bá fẹ́ ọ̀dàkà sí ìyá ẹ̀ka àwọn yàrá òwe ní islam ọ̀rẹ́ àkàrẹ̀ mẹ́sì ọ̀ka ìyá mọ́ bá fẹ́. yawa a ban wa ni tutun nan hmm? annabi ka sadaka wa shashatul wajhi sadaqa kan hmm? musnad ahmad ibn hanbal da ne ke sura hadith sahiha فلو جاء يريد أن يستسقي أرونك أولونا أوديك أكا توارين يوكين من بئر هونك أنجا وقد رفعت دلوك amma ene o ka hira a wa bi dura sho hira ban fa furaktuhu la e wa ayo o yuko wa yi wu wo na fa hadha al amal wa in kana zahiruhu saghira aka ewe ne nkoro non ana ukisa na ta hina mi lini ka ho utusha na nya ewe la yanbaghi ihtikaru ewe ka ji wo wa kaza لقي الأخ بوجهه أو بوجه طلق dɔwɔrɔ ɛwɔ kɔmu nyina wɔ awɔ agɛ ɛn nyina so ka eya wɔ nɛkɛ ikumu dɔwɔ dɔwɔ wɔ wani lura yi dugu lani kɔmu nyina wɔ kɔ awɔ dɔ sàmú alekum dɔkɔ alekum salam sàmú alekum sàmú nani sɛ n'ayɛ hapɔ ɛɛ maame wɔ bɛn ɛn kɔ akake wɔ akake nkɔfa ne mu duke ete ewe ni ɛn ɛma ɛha mɛ mu. وإزالة القدر والأوساخ من المسجد دولار شاهون ملاسي أنتن القدر إهارة إهارة سبا إهارة وإهارة إهارة إهارة والأوساخ أتدرتي من المسجد هون زي مسلسي عبدالك الهون أسوسي أيوة. هو حتى ولو كان قشة وده كده يا كام يجي أطار ثاني أطار تفر أطار إيه؟ شهودا فلعل هذا العمل القليل أي رأيك أقول كي كانوا معنا يكون سببا في مغفرة الزنوب لا كانوا مثل الزنوب الجنود والرب يشكر لعبده مثل هذه الأفعال ويغفر له عمره سبحانه وتعالى أو sókò múlò náà wà ní ọwọ́ sọ́tọ́ ọwọ́ sókò múlò yìí ta èdè rábọ̀ àgókò ní ẹ̀mọ́dé jírí wa. alamtara annahu sallallahu alaihi wa sallam qol ana kawai ka anyi e, annabi sallallahu alaihi wa sallam ọ̀ kaka ina da yana rijiya kare doka marar rajulin بغصن شجرة على ظهر الطريق النبي يقول تاني أبا أتنا من مراتوري mani da karana fito na wannan an yi nuna fara hudu duka ne sai abin nuna sakola aka ma shi wuri tilini nyɛn ka sɔn ma hɔkɔ mu ni nyɛn o de yɛlɛ wa sɔkɔ nkɛrɛ tu wa a gbɔsɔ nɔ muslim ma muslim ni sɔsɔ la yàtò dà ní iye ní ẹsẹ ọyọ kó ọlọ́nu wáyé gbọ́dọ̀ náà ìyẹn rẹ̀ kó dẹ̀ ọ̀rẹ́ gẹ̀ wáyé kéde ẹ̀yìn kó àyàn ìyẹn rẹ̀ kó náà wọ́n What can you blame in one fetish belief? I know the coin and I can do it. I know Boris, no she ran terror. I will get any kid and book. I look out. What do you mean? What do you mean? I'm not sure it's grammar. I can't be sure. I don't know. Sure, what? It was a book of hmm? business. I don't know. Then I will kind of blame him here ẹ̀yẹn náà yóò zòzò ká lẹ́yìn nínú àmì kẹ́ ẹ̀wọ̀n ayé yẹn lúwẹ̀ẹ́ ìlú ẹ̀ka àdúgbò yẹn wọ̀nyí náà ẹ̀yìn afẹ́yìn nínú àmì ọ̀nà kìnnìún náà ìlú wù lárúbà ẹ̀rọ mùsùlùmí ní táwọn ìyẹn náà ọ̀ àmì yẹn èyí tó náà dé mara àmúwọ́ kan tó ń lọ́ọ̀ kàmá lọ́jọ́ ẹ̀yìn àárín bẹ́ẹ̀ náà ń lọ́ọ̀ ìjà inú ìlú à fíìmù ẹhìn ọmọ àṣekà ẹ̀yìn àbáyé àníbi ètò ìlú ìlú ẹ̀ òní pọ̀lọ̀ wà tọ́mọ́lá àbáná òní kó yóò rí pé òwò ṣébí ń ṣèdá ẹni ní ètò wa náà sọ̀rọ̀ wọn sì jẹ́ ní ẹrẹ sọ̀rọ̀ àwọn ọkùnrin náà mẹ́rin yàá wọ̀ sọ́kadùkà gbòòdì. àwọn èèyàn mi ń pè wọn mìíràn lórí ìjọ ọgbẹ duka bísímìlá kọ́nà wọn náà kò ní sí náà bísímìlá àní ẹ̀jẹ̀ máa lè lòdì ọ̀dákẹ́lẹ́ ẹ̀ kọ́ bá kà á aṣọ kẹ́nu wá ọ agbọ́rọ̀ owó sùn lóòdì. إن النفس التي تفتقر أعمال الخير اليسيرة فيها سوء وخلل أنا كاكا أوشي وقريبا kukora anaika yasiro anaika cheko anu enwa yana fiha su'un anyi dinan wa khilal ate oisha udiki nyinayana wa yakfi fi ukubati al-ijtihana oh hukaka ini waya وينال الناس ويا انا بعرف الامتحانات بالحسنات الصغيره ان كل شيء ọ̀yẹ̀bà ẹ̀nà ìkọ̀wé hàn sọ̀rọ̀ òwúrọ̀ náà sọ ìjọba ọ̀hún kíkọ́ àdáka wa ní alhìrìmán àkà alhìrìmán oṣooṣù mẹ́tò ẹ̀ ń fi rẹ̀kọ́d ní màdíyẹ ti àzúmà ẹni àhà àhà àhà mẹ́rin ọ̀nàmà ǹdẹ̀wọ̀n dalla alayha qawlu sallallahu alayhi wa sallam ana ke إذا فعلنا روحه لأن النبي صلى الله عليه وسلم أوكا من أمات أذى عن طريق المسلمين كتب له حسنة أتتوانا كان يكون يمكن كتب توكو مريم وتوزي بشوكوزي يجيب دانا ستايوني ولتايون بيجي يتو بشوكوزي كتب له حسنة أعتبه مقرر ومن تقل ومن تقبلت له حسنة دخل الجنة يا عن لا نبكى أبوه ولا قالوا حسنة كنيا منكو أنا بقول just one أنا لو كنيا أني مريد ويكو جنت دخل الجنة والجنة رواه البخاري في أدب المفرد وهو في سلسلة صحيحة

raka àwọn yàrá náà bá dọ̀ inú ṣàbá náà wọ́n wọn lè jẹun bẹ̀rẹ̀ ẹni kọ́ra òkú ní inú وكان معاذ رضي الله عنه يمشي ورجل معه فرفع حجرا من الطريق قال أي الرجل ما هذا فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول

شوك ويف فقال أي رجل دوك عن نوي أي آه، نوي رجل إجن الله من إجعنان ذاك ما هذا ذاك آه، موازن كفوفا لبي فقال دي موازكا سميت رسول الله صلى الله عليه وسلم معك النبي صلى الله عليه وسلم آك آه، آك من رفع حجرا من الطريق ونعنى كم ما نسبتك كوجه هو لذلك تلاه kutiba lahu hasana awa kere ko mulikunya nonto muliko tinyu ko man kana lahu hasana ona na ko nyo ilikunya ana titiyo dakhala aljanna ona na janna او هي معجم الكبير ني امام الطبراني ما قال ان سلسله صحيحه من سلسله الاحاديث الصحيحه ona to we are song on mazuki akili shi sorry anything ọ̀yà hmm? ọ̀dákẹ́lẹ̀ yẹ ká ọ̀yà ìdọ́rọ̀ ọ̀rọ̀ assalamu alaikum wa alaikum salam ọ̀rá ìkàrẹ̀ ní òní yìí ń tóró ni ọ̀ẹ́ka hmm? orí ẹ̀ ní yìí ń tóró ní ọ̀nà máa ń sọ wọ́nyẹ́ wọ́n ẹ̀ ní yìí ń tóró yóò rí ìkọ̀rẹ́sì ẹ̀rìn ìrìnàjò assalamu alaikum lórí yìí ọ̀rẹ́ ẹ̀kọ́ kọ́kọ́ abẹ́ni ní ìwùtòsí àná bọ́ọ̀lù máa ń sọ dáhùn wọn ní tóró lọ́wọ́ àtọwọ́ àwọn ẹ̀ ayé àbí àwọn ọkọ̀ ẹ̀ náà kú lómẹ̀. wàlámù análáà yahoo bẹ́yìn alimari ẹ̀ ọ̀kọ́lùbì lòmúlẹ̀ ẹ̀ náà kànnà ọ̀rọ̀ na sẹ́yìn kúrẹ́ gírámù wọ́n kó lómẹ̀ kò sì mú yìí give am respite ìgbà long time kan ni ìdí sẹ́dẹ̀ kó sí wẹ́yìn ìmọ̀lẹ́kọ̀ọ́kẹ́ ọmọ wannan ma sai ina na kashe yiwo a shi shi yiwo kuma a shi shi wajen ne ana gwaiwara ne adamul ihtimam bi qadoyal muslimin wala tafa'al maha la bi du'ain wala sadaqatin wala i'ana ana buka asaya gini attach importance to qadoyal muslimin issues affecting the community wala tafa'al ma'aha en ukoro name anaika vas ukoro vame owe agore ezanda inana royan la bidu'a o sha du'a ma du'a wala sadaqa o mi sadaqa gore non ena roya ena la na da kanya lu dogo te no sunaka to ada ojun do ikile mi wala i'ana ore magumi kunya ene kunya eh okay and what's name is a cold i'm not calling it cold because you are receiving nujoko muri in a very cold way as you air so to well eh tijahu ما يصيب إخوانه في in العالم towards تجاه towards And eh? you are doing cold deception towards what is afflicting your fellow brothers in various parts of the world The بقاء min من al العدو any تسلط uh, impostor imposition of al-adu uh, on the wing on the wing so kata bẹ́ẹ̀ rẹ̀ wọ́n lẹ́yìn asukata rúù lábàá yìí ni anakira náà iraq abẹ́ àbọ̀ àwùjọ́lì máa yẹ kẹrẹ́ rẹ̀ anakira náà yẹ somalia anakira náà ní palestine náà wọ́n jẹun ẹ̀rẹ́ nyẹ kọ́rẹ́ mi máa kẹ́ náà dẹ́dọ̀ mọ́ wọ́n kọ́họ̀r àti ọ̀yì ẹ̀ẹ́ bí ẹ̀kọ́ tí lè destroy kẹ́nẹ́ẹ̀. قهر دوما كفارة يعني كتابة جالة كتابة ها الكلام ده من فإرهاب والاضطهاد اضطهاد يعني persecution وpersecutor والكوارث دوا سكتا unjustly inherited or even in the ground فيكتفي بسلامة نفسه أنا أبنا من يكون أن أين وانرين أو أهو فيكتفي أو سفايت وان بسلامة نفسه لك أنا شوي أدرك لين نوكا يعني إنه نوعي أنا إيه نين نوكا وهذا نتيجة ضعف الإيمان رين يكسر من الزوج consequences أو أوي فإن المؤمن بخلاف ذلك أقولك أنا ضعف ẹni èjì tó yìí ẹni mọ̀mọ́ ni kọ́lá nàbí ìṣòro àhálẹ̀ ìhálẹ̀ sọ́lá àníbi ọ̀ka àwọn ìmọ̀ ọ̀dọ́rin mọ́ náà ọ̀ka ìnà mọ́min ní àìlè ìmán ayọ̀lú àwọn adáwọ̀ ní nàìka ẹ̀bá ń dé ìmán bimanzila ti rán àti mímu ní jẹsẹ̀ wọ́n yà á ti wọ́n nìkan ẹ̀yọ so ìdílé sọ́tò àbọ̀tọ̀ wọn náà wọ́n. ana ke zasu ma ko a ti ya yi kusi ono da saurin ya mana ba therefore ya'lamu al-mu'min bi ahli al-iman kama ya'lamu al-jasad lima fi ra's mu'mini gwana ade pe nan ya'lam wo pe nan ye ahli al-iman da na ka ayi no jawda ara wo pe nan kama ya'lamu al-jasad lima fi ra's ananka abọ́tí wọn náà wọ̀ ẹ́n ọmọ ẹ̀ lọ́wọ́ ìjà ara yẹn sọ́yì ìdá àbẹ̀rẹ̀ so olùkọ́ ẹni tó lòun rẹ̀ so abọ́tí wọn náà yóò fi ìjà mi àwọn kò mú mi nìyẹn hadith ọ̀nà ni mọ́sánà dáhùn bí wọ́n bá wọ́n wọ́n fẹ́ ṣe sórí àti ọ̀ṣọ́ yìí. ومن مظاهر ضعف الإيمان انفصام أري الإخوة بين المتخايين ọkà ọ̀yìn ní ìdáná sọ́tọ̀ ẹ̀kọ́ ọ̀nà nìkà ìyẹnì náà ní ọ̀nkátà ìyẹnì náà kú mi ọ̀nà bí ẹ̀ǹfì sọ́ọ̀mì orí ọkùwà bẹ́ẹ̀ nà lùmùtàkà yẹn yìí. المتخيين هناك أخ أيضا هناك تأخى في سبيل الله أنا لك نوية ويم يجي يجي هنا هات الإسلام ده أمن على الإسلام then أنا يكون ضيف الإيمان إن في الصوم أري الأخوة لأنا إذا لم يمن على الإيمان أصلا أصلا لين problem أصلا إذا لين ونتوزن لا قوزن ونتوزن لا قوزن لكن كتاب معك من هنا هذا من من ضعف الإيمان من الذي ينا كلام الآن يقول عليه الصلاة والسلام أنتم هناك أيها إن وراء سويها وبعن أوكا ما توات إثنان في الماء ọ̀sìn ẹ̀rí ilé ìsìlẹ̀ ìsìlẹ̀ ẹ̀wọ̀n àgbò òmòrí yìí bẹ́ẹ̀ ká gbó òmòrí yìí ṣe wọn jẹ́ làwálà òmòrí ní ìlú tètè ẹ̀wọ̀n. àwọn fil islam àrùkúdà ìké inú islam wọn iṣẹ́ wọn ìlànà filan orími nìkan ẹ̀ fèlè islam fàyífọ́rùk bẹ̀yìnàbùmá báyìí ọ̀nà náà hàn yẹ́ wọ̀nyí awùlà zan وفي رواية ففرق بينهما إلا بذنب يحدثه أحدهما أوكا دم نجاهي أقوي أقوي نفس أطعمين ومن رواية صادقة ففرق بينهما إلا بذنب بين نجاهي هكذا رجل يحدثه أحدهما أنا كيكسوي والنهارهم أولي يكو بخاري وسلامي أدم المفرد دي إمام أحمد رشا من مسنا ذاني bẹ́ẹ̀ ní sísú lẹ́tà ló ti sọ̀rọ̀ yẹn sáàkà ìdí àníbìkà àkómọrí yìí ló ní èyí tó rò òkúmọrí náà ìkẹ́ òde kà kàfọ́ àwọn ọ̀lẹ́kù wọlé tó ẹ̀fọ́ lámà yẹn definitely sáà níbìkà ẹ̀mí màgàwé àjọṣe ilá bizandin yàgbé sọ̀rọ̀ àwọn tó wùmà ẹ̀ẹ́n one of them ọmọ ẹ̀rẹ́ náà ìkẹ́ israel ẹ̀ náà ìkẹ́ gàhìn ọ̀rọ̀ òkú lọ́sọ̀rọ̀ kúmi náà wà á kó wá òkú wa kì í ọ́ tẹ́lẹ̀. ẹlẹ́yìn máa mi wẹ̀ kọ́sì àbẹ̀dọ̀ mi wẹ̀ náà kọ́rọ̀ náà wẹ̀ àbẹ̀dọ̀ kì í yọ ọjọ́ ní ìyá yìí ní ẹwẹ́ nínú ọjọ́ òṣèlú yìí òṣèlú yìí mi wẹ̀ ẹ̀dẹ̀mọ́ náírà mi wẹ̀ ẹ̀dẹ̀mọ́ náírà gàrí ẹ̀dẹ̀mọ́ náírà gbòòrò mọ́ yìí ẹ̀dẹ̀mọ́ náírà báwọn náà gbòòrò mọ́ yìí wẹ̀ náà tọ́núwọ̀ tọ́núwọ̀ yẹ. fahadà dẹ̀lí lọ́nù ọ̀sán níbi ìwé hujja ala tẹ́lẹ̀ so ka anna ṣóòmù máa ṣe yà. كأن كتنين لي قد يطال الروابط الأخوية وما يقضى ذلك هذا ده لا يطال دوك انا كا الروابط انا نكوك لو بيزوي هاي كوك انا اخوية لا دهود ويرسم ويرسمها لا بده واحد عليه فهذه الوحشة عشان بسرط is التي يجدها الإنسان بينه وبين إخوانه أحيانا هناك أذاري إن أقنوني أتين يران إجاني أبننا نوريا هي النتيجة لتبني الإيمان بسبب ارتكاب المعاصي وثاني quote نتيجة is a consequence is a result of قالوا تضمن الإيمان أقولك إيمان رنراك سمع بسبب ارتكاب المعاصي أقول ويكمت ويكمت لأن الله يسقط العاصي من قلوب عباده يا سلام أقول كمري بني كل هتل يسقط فول عن يكون نيجي ذكاني سقط أباعه اسقط فسقط أباعه domori kai hore mhm. da hore kun fayakun ko omuri yana hore ho nai aga ari hanin ni enawi al asi ona mere ona guru kenya ma ba hore aga da oyo ku domori sho ho nai ina ari hanin فيعيش بينهم أسوأ العيش ده رأينا كان إنه ده كأولو دي ساقط القدر ذري ذري الحال لا غرمة له فاقت القدر إهان ميان دو drop وان ذري الحال then ذاك إن ذري يوك وان دو دان يسكي سيا برينا أكمين إيه؟ لا غرمة له بمعنى لا كرم لو أين بان وكذلك يفوته رفقة المؤمنين ودفاع الله عنهم أوكا عظام لأن الله تعالى رفقة المؤمنين أي أزمه أي أنا في الفتاي أي أنا أمواي واي أويكو أني يعني رفقة تعالى ودفاع الله عنهم أكي أي مي أنا كأمرهم or defend the own meaning mele will defend them sẹ́mẹ̀ fẹ́ iná láàyè dáfẹ́ ó ànilẹ́dẹ́ ní àrùn.